وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في سركم وجهركم واحذروا البدع وافهموها فهما صحيحا أكبر الله الله وبعد يوم لا تنسوا أقوى ولي أشياء أقوى ọlọ́wọ́ báyìí òun lára tí a máa wá àtìlẹ́yìn rẹ̀ a wá foríjì rẹ̀ láti máa wá ìṣọ́ náà ọba níbi aburú ẹ̀mí wa àti aburú sí ọwọ́ wa torí ẹni tọ́lọ́ ọba bá gbọ́dọ̀ mọ́ ọ̀sẹ̀ tó lè sí lọ́nà ẹni tó bá ti sọnù ọ̀sẹ̀ tó yẹ ká tó lè gbọ́dọ̀ mọ́ òun jẹ́rìí pé kò sẹ́ni tọ́lẹ̀ tó ti jọ sí lọ́yà fi ọlọ́wọ́ ọba ọ̀fẹ́ sọ ọlọ́wọ́ ọba yìí kò sí orogún kò sì jẹ́rìí pé ọlọ́run Muhammad ẹrú sí ọlọ́run ọba ní ìsìn ìdí sí ọlọ́run ọba ní ìsìn ìdí ọlọ́run ọ̀nà ọlọ́run kó máa bá tẹ́lẹ̀ ọlọ́run kó máa bá wàhálà nílẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹ̀tọ́ wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ kọ́tó ti là àti ìdí ọjọ́ ẹ̀sìn. ẹ̀yọ́ nígbà gbòdòdó ẹbí ọlọ́run ọba ní kí ọlọ́run ẹ máa sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ ìtẹ̀lẹ́tọ́lọ́run ọ̀rọ̀ tọ̀fíì ọ̀rọ̀ ìparí láṣẹ dáadáa ìkọkùnrin nípa ìwà bàjẹ́. Bẹ́ẹ̀ bá ti lè ọlọ́wọ́ ọkọ̀ ṣàkóso iṣẹ́ yìí yóò sì forí ẹsẹ̀ yìí dì í. Forí ẹsẹ̀ yóò tó bá tẹ̀lé tọ́lọ́wọ́ tó fi tẹ̀lé tó ti tẹ̀ ó ń tọ̀hún ti jèrè lérè ìjọ tó tóbi. Lẹ́yìn ìgbà yẹn, èyí tó lóore jù lọ́rọ̀ rọrọ̀ lọ. Èyí tó lóore jù lù òun ni lànà Nabi sallallahu ẹ wá rí ètò burú jù òun náà ní àwọn tuntun nínú ẹsùn orí gbogbo ọgá tó bá jẹ tuntun nínú ẹsùn tí ò sí nínú ẹsùn tẹ́lẹ̀ òun ló ń pè ní bídà àdádálẹ̀ àdádálẹ̀ dání yìí ànúni ànúni yìí asọlọwọ rẹ dání tí ọwọ náà ni ọlọdà kúmájà wọn ni ọlọ́run ẹyọ nípa gbọdọdọ ọlọ́run ọba àdìgẹ ọlájọ yìí wà nínú ayọ tó lè méjì náà ọlọ́run yóò dà tẹbi bá a ti sọ fún àwọn òun lẹ ti fẹsẹ̀ ọlọ́run ọba ẹsẹ̀ lẹ́yìn àtẹ́bí tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ní fẹ́ yín yóò sì forí ẹsẹ̀ yín jì yín ẹ̀rí níbẹ̀ yẹn ló ti máa kí àtiwá wípé ìjọsìn o agbọ́dọ̀ rẹ ní gbogbo ti bá ṣe bó ti wá lu hadithi Uthman ibn Affan radiyallahu ta'ala nígbà tó sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ tó ń pè ní murad wípé gbogbo òun gbé gbádùn àláwá ọwọ́ aṣọ àlùwàlá ọfọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ọjọ́nu papọ̀ mọ́ imú ọ̀tọ̀jáde bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú máa kú omi ọwọ́ kọ̀ọ̀kan pẹ̀lú àti mú ọwọ́ ajẹ́ mẹ́ta ọkọ̀ ojú bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta oṣù apá lẹ́ẹ̀mẹ́ta ọkùnrin bá orí lọ ọ̀pá lọ ọ̀pá bọ̀ bákan náà ó sì fọ ẹsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta gbàtọ́ wá sí bẹ́ẹ̀ tán ọwọ́ àtọ̀ yìí pé anábì sọ́lọ́lọ́ àlùkò sáláwá sọ wípé ẹnì yóò tọ́ba sí àlọ́lá gẹ́gẹ́ bí mo ṣe ṣe yìí ẹnì yóò tọ́ba sí àlọ́lá gẹ́gẹ́ bí èmi àtẹ́bí ṣe ṣe yìí tó wá sí bẹ́ẹ̀ tó kíra ká méjì tí ọ̀wá bára rẹ̀ sọ kankan lẹ́mìí tó fi kírun yẹn tán ọlọ́run tẹ̀sí máa forí ẹ̀fẹ̀ rẹ̀ jì í èyí tó ṣe ṣáájú ọlọ́run máa ṣàforí ẹ̀fẹ̀ rẹ̀ fún un. ẹ̀yẹ̀dí wo hadith yìí ó wáyé pé àṣẹ àìbáàdà òun ká sàlùwàlà tí ìbádà yóò bá fi jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala á fi tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú ọ̀dà nẹ́bí sọ yìí pé ẹni tó bá sàlùwàlà gẹ́gẹ́ bí mo ṣe ṣe yìí gàgà obìnrin pé tí ọba jọ ta nẹ́bí ìyẹn kẹ́ ń dami sọ́wọ́ níbi àtẹ̀tẹ̀ lásán yìí. àrùn sọ́lámù sọ nípa àrùn ó ní sọ́lù kàmọ́rọ́ ìtumọ̀ òde kò sọ́lì ẹ kírun gẹ́lẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní fíìmù àtẹ́bí lóde ọbẹ̀ yìí pé bí yẹn bá kírun tí ọjọ́ tàbí sallallahu alaihi wasallam òrùkú bí rẹ̀ òdúró bí rẹ̀ òbóríkẹlẹ̀ bí rẹ̀ òsàtáyà bí rẹ̀ òǹtọ̀ǹkẹ̀ òṣèré òṣèré ìdárayá lásán ni. ẹ̀rí ànábi sallallahu alaihi wasallam ó tún sọ nípa ọ̀rọ̀ hajj wọ́n ní kókò àti kókò àti mọ́dẹ̀ chicago ìjọ ti hajj yìí àrègbè àdẹ́bì ní ẹ̀ nítorí bá ti yà lọ tọ̀ sí ìlànà nẹ́bí sọ́lọ́lọ́ àṣàlá nínú ìjọ ti dáhìí ẹ̀sẹ̀ ọ̀mọ̀rúdùn ajásígbọ́nà wọn ní gbàníyà bó ti wá lọ hadith ìyá wa Aisha radiyallahu ta'ala anha wọ́n lè jìjọ́ lọ sọ́lọ́lọ́ àṣàlá sọ yìí pé ẹnì yóò tó bá dá kẹsàn lẹ̀ sínú ẹ̀sìn yìí tí ò sínú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyọ̀ fún náà ó tí ò sí lọ ẹ̀sìn òun kẹ̀ fún rẹ̀ ni ẹ̀rí ẹni pé kò wá bẹ̀ rárá ẹni pé kò bá láàdé ńlá nẹ́bì mu ó sọ lóhùn fi sẹ̀sìn ni bàbá aráàlú àdìgbà lọ́wọ́ rẹ̀ ló dá àdá padà sí ni nígbà yóò máa kí pé òun tó ń pè ní àdáda ìrùn tó bá gbogbo ẹ̀ pátá ẹ̀rí èèwọ̀ sí. ṣùgbọ́n òkè nǹkan lè fa kíyèsí wa sí ni wípé ìjẹ́ ìwọ rẹ̀ ò rí bákan náà ìjẹ́ ìwọ àdádálẹ̀ ò rí bákan náà gẹ́gẹ́ bó sẹ́ńtì àdádálẹ̀ òun náà ibi tí ọ̀padà kú sí ọ̀padà tẹ̀sẹ̀ kẹ́yìn rẹ̀ ni tọ́lá fẹ́ mọ àdádálẹ̀ ká mọ̀ pé sádádálẹ̀ ni tá bá ti wá mọ̀ pé àdádálẹ̀ ni ọ̀dẹ̀tẹ̀ ti wá

ṣùgbọ́n jíjẹ́ aráàmù rẹ̀ kìí ṣe kò kẹ́rẹ́ lọ́wọ́ làwọn olùkọ́ jíjẹ́ oyè wáyé pé ọwọ́ àti àdáadáa lẹ̀ èyí tó jáde pé bíi dáhùn mùkẹ́kì rọ̀ ni ẹni tó bá ṣe ó tọ̀ di kèfèrí pẹ̀lú ẹ̀ bí irú ẹni tó iwu irun tẹ́nu kò lé lórí nínú òfin ẹ̀sìn káàfin mọ́tò ẹ̀sìn kọ̀ bẹ́ẹ̀ sẹ́ni tí ò yé òun á jìyà rẹ̀ ọ̀rẹ́ yẹn dẹ́ni ó jìyà àyè bẹ́ẹ̀ lẹ́sẹ̀ gbọ́ ihun tí mo ṣe lọ́rọ̀ yẹn fún agbẹ́sì mo ṣe lọ́rọ̀ yẹn àyè bẹ́ẹ̀ tiẹ̀ gbọ́ ihun tó já sí pé wọ́n ní ọ̀sán dẹ̀ tọ́ àyè bẹ́ẹ̀ kọ́ ihun tó jẹ́ ẹ̀tọ́ ọ̀sán dẹ̀ wọ̀ ẹ̀rí àbótí lọ mú adìẹ kẹkẹ wáyé bí mo fẹ́ fọ́ lọ́wọ́ ọba mọ́ni ẹ̀jẹ̀ àgọ́ yìí fọ́ lọ́wọ́ òkú lọ́wọ́ gẹ̀rẹ́ ọlọ́wọ́ ti lọ́wọ́ ní kí ni ọ àdádálẹ̀ tó ti yí pé bẹ́ẹ̀ bá wà lórí ẹ̀ ó lè sọ yá ní kèfèrí pàápàá jùlọ nígbà tí wọ́n bá sàlàyé fẹ́ni tí ń ṣe pípé owó tó ń ṣe yìí àyà bá mi díẹ̀ múlẹ̀ pípé báyìí ni ìwọ́n ti rí òsì ìwọ́n tó ń ṣe yìí kò bá ti sẹ́ẹ̀dì bẹ́ẹ̀ kò sí tún àyà kò sí tún hadithi tí ìkẹyẹ bọ́ bá ti ní ẹni ẹ wá lóhùn ọ̀gbà ó dúró lórí bẹ́ẹ̀ nígbà yẹn lásán ìdúró àdáadáa lẹ̀yẹ̀ kọ́ ó ti yọ ọ́ kò nínú ẹ̀sìn nìyẹn ẹ̀rí wọn bẹ̀rẹ̀ pé àdádálẹ̀ yìí bá sọ pé haramu lọ́jọ́ ìkísègbélé kan náà ló wà ìkẹ́kọ̀ọ́ tó lè kó lè sọ ẹ́ ní kẹfẹ́rí òlélẹ́yìn dá mẹ́nu báyẹn àníbi kéèyàn takò ìròyìn ọlọ́ àbí kéèyàn wó kéèyàn sọ wípé alukọ̀ránì nìyí yẹn dábà sí ni pé kùránì ọ̀padà kú tó bá yá ẹ ọ̀pẹ́ ta ní wáyé tí ò ní padà sí mọ́ àwọn kùránì á kú ẹ ní àwọn àdádálẹ̀ àdádálẹ̀ tó lè sọ ẹ́ ní kẹfẹ́rí ni àbí irú àdádálẹ̀ kéèyàn sọ pé òsì kádàrà ẹ òsì kádàrà àti ẹ̀fọ́ yẹn fẹ́ fi ròyìn ọlọ́run bá nílẹ̀ ẹ̀yẹ bá kùn sí gàdà ó bá ní á ah, orí ọlọ́run ọba ọ̀tá bùjá ẹ̀sẹ̀ rẹ̀ dẹ́kọ̀ àpá rẹ̀ tó bàdà irú àwọn àdádálẹ̀ lè àdádálẹ̀ tó lè yọ ẹ̀yọ nígbàgbọ́ sí ìtò dàdú ẹ̀ gbogbo ẹ̀ haramu ni ni wọ́n wà ó wà tó ẹ̀yìn tó wípé ẹni kẹfẹ́ ní bí ẹ bá kó ẹ̀rí bírú ti kéde o àwọn ń pè bídáhùn kẹ́ni bídáhùn ọ̀rùwà níyà ẹ̀rí alásẹ̀kẹ́ni tó ṣe yí pé ní ni ìlú àkókò lára ìgbẹ̀yìn àkókò bọ́ sásìkò ẹ̀ àyẹ̀bẹ̀kọ́ ṣe yẹni pé lọ ṣe ṣáájú ní rìn ẹ̀rí. káwá tó wá sí máa irú ìjókòó tá a máa ń jókòó tá a máa ń ṣe kótó náà juma nígbà tá a máa ṣe kótó náà alákọ̀ọ́kọ́ yẹn ká sí bẹ́ẹ̀ níbi ẹ̀yìn irú àwọn eléyìí ni àdádálẹ̀ ṣùgbọ́n àdádálẹ̀ ẹni tó ṣe kò lè di kèfèrí kò lè di kèfèrí bí ó bá tẹ̀ wá jẹ́ bídáàtò kò fásitì kan náà kó sọ́ọ́ di kòkí àfúlẹ́rì àbá àfúlẹ́rì tó takú lórí bẹ́ẹ̀ wípé òun ṣe náà nìyẹn kò sẹ́ tó lè bí òun kò sí ipò tá a lè gbé síjú ká kó tọ̀ òdìkì ẹ̀rí ayọ̀ nígbà gbọdọ̀ ẹ̀rí àdádálẹ̀ àdínkù sí ìlú kéré nù rẹ̀ o tààbà sọ pé àdádálẹ̀ kékeré ó kéré òun ti máa sọ pé aburú náà ní gbogbo ẹ̀ tààbà sọ pé ara àwọn jẹ̀mú kan àkọ́kọ́ tó bá jẹ̀mú sáré ni wípé àdádálẹ̀ tààbà sọ pé àdádálẹ̀ yìí kéré òun ti pé a kò ọsẹlẹ kiri ọlọsẹsì ni ọdúnlẹ kejì ní ọlọsẹsì àdínúrí mọ lóòótọ́ lè já dáadáa lẹ kékeré tí ọ̀yọ̀ yẹ kó lọ ẹ̀sìn tòótọ́. dábàá sọ fún àdáadáa lẹ ọjọ́ kékeré tòun ti máa sọ fún àrọ́mù náà ní gbogbo ẹ̀ òun ní kẹ́ ló ti àdáadáa lẹ yẹ ọgbọ́dọ̀ lọ́sí lẹ ni. ìkẹta ike lẹ dérò jùlọ ní yẹn ti lò súnlẹ̀ káwọn nínú májẹ̀mú tàbí lè tún bí àdádálẹ̀ yìí kékeré ni òun ti máa fẹ́ bá rọ́ọ̀bù náà ní gbogbo ẹ̀ ikú dẹ̀dẹ̀ ló wà tó gbogbo ẹ̀ òun ni bí àdádálẹ̀ yìí àbùkọ̀dọ̀ fojú rí rẹ̀ náà kéré rẹ̀ nítorí mélòó náà wà ní bídíà táwọn ṣe látúrú bídíà táwọn ṣe tábà dẹ́sẹ̀ òun ni òtó kẹlú ju yẹn òun ló pàdé Abdullahi ibn Mas'ud ni radiyallahu ta'ala wa àbúrò làwọn sọ wípé alẹ́ ti sọ ọdún fi sùn náà kí èèyàn ti wọ̀n tí wọ́n sùn nínú làdà náà sọ́lá tó mú wa ó dẹ̀ lóore fún yẹn ju kí wọ́n sọ pé lágbájá wọ́n bá gbìyànjú pọ̀ ṣùgbọ́n náà dáadáa lẹ́nu ti kéde o òun ló ti ti gbìyànjú rẹ̀ yẹn ẹ̀yin onígbàgbọ́ lòdò bó wa dáadáa lẹ́nu ti gbèrú ó gbèrú pẹ̀lú àìmọ̀kẹ́ni àìmọ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò kéwù àwọn tó tún kéwù náà ọmọ tún ẹ̀ yé wọn lẹ́yìn náà ni pé ewu kí láàka yẹ fún alẹ́ lómi ìgbọ́lá mú àwọn èèyàn tún tẹ̀lé àti pé púpọ̀ náà àwọn èèyàn wọ́n ń sọ̀rọ̀ nínú ẹ̀sìn láì kẹ̀kẹ́ nípa rẹ̀ wọ́n ti fi gbogbo ọ̀rọ̀ tó bá sì ti gbọ́ báyìí gbogbo òun ni àyèmọ súnà àyèmọ yàtọ̀ láàrin pé àdìsí yìí àdìsí tó gbádùn ni eléyìí ni ò gbádùn àyèmọ kẹkọọkẹ nípa ipò owó ní súnà wà wọn sọ fún àtẹ́bí wí ẹnìkan bá láàbá àdúgbò àwọn wí ó ní làákà yẹn níbo làbá àdúgbò rẹ sàǹdẹ́bí sallallahu alaihi wa alihi wa àbá àti rọ́ọ̀dì àdúgbò wọn ni wọn yí pé èmi ń sọ fún ẹgbẹ́ àtẹ́bí wí kẹ́ wọ́n sọ fún abakiri wí wọ́ọ̀rù ẹ̀rí nígbà tí ní abakiri àti rọ́bọ̀rù tí lè borí tí lè jọ́rọ̀ lábẹ́ wíwí bó o láti wá sọ fún àfa àtẹ́wé. sọ́dọ̀ ìjà ti gbẹ́nu gbogbo orí ayé ẹni tó lọ́lá lẹ́yìn tó ti ọgbọ́dọ̀ borí ọ̀rọ̀ àtẹ̀bí sallallahu alaihi wa alihi wa sallam débi pé yọ wá fẹ́ fọ̀kẹ́fọ̀kẹ́ nípa súnmẹ̀ tó bẹ̀rẹ̀ gẹ́ wọ́n sọ fún àtẹ̀bí rẹ̀ nìkan sọ pé ó tó aláàbá àdúgbò ju aṣọ fẹ́ báyìí. ẹ̀rì nínú nǹkan tó jẹ́ kí àdáda lè kó rúkú kẹ́ láwùjọ nìyẹn òun ní pé kí ni àìmọ̀ kò sí súnmẹ̀ wa yìí à ipò ipò tó ga bà ní súnmẹ̀ wa àgbẹ̀lọ̀ sọ pé kí ọlọ́run súnmẹ̀ àtẹ̀bí ó méjèèjì jọ papọ̀ ni tọ́lọ́wọ́ tó o bá gbé bí súnà nẹ́bí nìyí bí bọ́lá ti sọ ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ ti wà ní ìlàwá ìlìhùwà ìlà wà yòyò hà. àdéhùn sọlá ti sọ̀rọ̀ fẹ́ ojú ọba sọ̀rọ̀ ẹ̀wọ̀n ni yóò sọ̀ ó fi bí àtàlùkọ̀rọ̀ àdé àti súnlẹ̀ ìkẹ́kẹ́ náà ní méjèèjì kò sí yàtọ̀ lórí ẹ̀. èyí bá àti bá sọ yìí pé kùránì làkọ́kọ́ súnlẹ̀ lẹ́kẹ́jọ́ náà wọ́n ti jọ wà ní tóró lè gbàgbọ́ yá lùkọ́ àti pẹ̀lú kíni o àti pẹ̀lú sunna níbi sallallahu alaihi wa alihi wa òun náà ní máa tẹ̀lé àwọn yàní àwọn ọ̀rọ̀ tó ṣe pé á tẹ̀ máa wá láyé ká tó yẹni pé á wọ á sì síra rẹ pẹ́tẹ́ kó tó fi máa ṣàlàyé ẹ̀ ó lè pé tẹ́lẹ̀ yọba á lọ tọ̀pá káàkiri ẹ̀rí bákan náà ewu títí ẹ̀rí àwọn sọ pé ká bó dájọ́ bẹ̀ sọ pé sílẹ̀ dájọ́ bí kẹ́lẹ́kẹ́ wò sùn ní pọ̀ lọ́dọ̀ àwọn oníṣùfì bẹ́ẹ̀ yóò ní àdáta ní ìkọ́lé bí àrùn mi ọkẹ́ mi ọba ti sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ẹlẹ́dàá mi ẹ̀dá kùsọ̀ yẹ káfẹ́ǹsì látara bí ẹ̀dì kẹ́kẹ́ wò sí kọ́lọ́bì òun bá mi sọ̀rọ̀ ìbò láti máa mú dájú sí ẹ̀sìn nínú sírọ̀ ọlọ́run ìbò láti mú dájú sí ẹ̀sìn ààbò nínú súnà lẹ́ni sọlọ́lọ́ irun ìṣúná irun tẹ́sán àwọn ẹni ṣáájú àwọn sàdé tó kù lé lórí àti àtiwé èyí tó ti gbọ́ lálàáfíà. bákan náà ìwúwo jíjẹ́ àdáadáa lè forú kúkẹ́ òun náà ní ibà sí àtijọ́ nípa àwọn pásẹ́ǹtì kan kájọ̀wé nìkan ọ̀sọ́ọ̀dà ọ̀sọ́ọ̀dà ni wọ́n bá dá sí àtàwọn afọ́lù rẹ̀ ni níbi ìbáwá àkàtàgbàgbé ẹ̀wọ̀n tàbí sọ́lọ́lá àtàlámdọ́lúwà fún wa ẹ̀rí gbàgbọ́dọ̀ ẹ̀wọ̀n àrí àkọ́kọ́ bíbíà àkọ́kọ́ rí láwùjọ àwùjọ islam ó lè ti àwọn kàwárì jù ó àwọn kàwárì àwọn kankilifi kùránì nìkan lábàá tẹ̀lé wàláyé kò sórí rẹ mẹ́ o kí ẹ sọ pé kùránì nìkan ló wọ́n bá tẹ̀lé lóun tẹ̀ bá ti bá dàrú kùránì òun ní ẹbí fáwa tí ọba ti síbẹ̀ bá bàa sọ kẹ́kẹ́ bọ́ a wọ́n gbà owó òsì lórí lànà nẹ́bí o sallallahu alaihi wa sallam lẹ́yìn náà sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé òtí ìtùlù kùránì wọ́n kún mi ní àlùkò náà ni o ti ń ti sàlàyé rẹ̀ ti ṣe súnlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi. ẹ̀rí àwọn sákìlìtì àwọn làkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ fún jáde kùránì pẹ́pẹ́ náà pé wọ́n bá wà lùkọ́ àti ìkẹ́lá tẹ̀lé tí wọ́n ti gbàgbé bá lùkọ́ sálá lọ́ba lù kùránì wa àlàyé làlàyé ọlọ́run la sọ súnlẹ̀ kalẹ̀ kí ni àtẹ́bí máa fi sàlàyé àlùkùránì fáwọn àlùkùnrin eléyìí wú jáde lẹ́yìn ìgbà tí wọ́n pa ah, nígbà tí ali àti muawiya tí wọn panu pọ lórí pé káwọn gbé àwọn ẹsẹ kalẹ̀ wọn sì dájọ́ lórí bóòlù tó sì ti bá ẹ̀jẹ̀ mùsùlùmí tí ń wé sí nígbà yẹn. nígbà táwọn kàwárí ju yóò ti dé wọn bá takò àwọn aláṣẹ wọn ní kàkà ẹgbẹ́ náà sọ yìí pé wọn bọ nínú abẹ́yà tó bímọ àgbàlọ́wọ́ fáwọlá ìgbà kọ́kọ́ lè káfíìrù wọn bá pa àwọn sàgá àbẹ́bí kéèmì wọ́n yẹ ni tí ọba ti lè fi ọlọ́lọ́ ń sọ̀tà lẹ̀ tí ọba ti fi ìdájọ́ báyìí ó ti di kẹfìrí ni ẹ̀ wọ́n bá láwọn ọmọ tí ó yà wọ́n sàdá jẹ́bi lọ. ẹ̀sùn sọlá bẹ̀ ti tóyọ pé sẹ́ni ó lè kọ́ kéwú tó àwọn sàdé. kódà tó tọ̀ ó bá tó gbogbo síra lẹ̀ báyìí tó dẹ̀ gbogbo ojú sẹ́yìn kò lè mọ kéwú tó sàbí o kò lè mọ kéwú tó sàbí bí tíwù kọ́mọ. ẹ̀yin nígbà lọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ń dákẹ́ tí wọ́n sọ kẹ́kọ̀ọ́ òun ló fà láwùjọ wa lónìí ẹ bá nínú àwọn àbá àti wọn sọ̀rọ̀ pé ẹ má jà sàrẹ́ dálẹ̀ mọ́ ó ti tẹ̀ ní kékeré lẹ̀ lẹ́sìn wá sí júlì èmi mi ti dùn bẹ́ẹ̀ kẹ̀mí ń jẹ yẹn jù kódà ó lè fa kúkúrú sílé ní ìsinyìí kódà ẹ̀dí áhàlù sunnah kó sì tiẹ̀ má ti rún palapala bí wọ́n ṣe yẹn ṣùgbọ́n ní yíwù tó bá gbẹ̀sì látọwọ́ tiẹ̀ ó ń tọ̀ ń dárẹ̀ mọ́rẹ̀ ni tiẹ̀ ta tí ẹ ti bàjẹ́ wá bàtà torí àti bẹ́ẹ̀ bí lòun ṣe ti ẹ̀sídẹ̀ òun ló fà ń gba àwọn ọmọ kan gba àwọn afáwa wọ́n ní àwọn ọ̀fẹ́ wà nìyí wọ́n gba islam lọ́dọ̀ àwọn ọmọ díyà àwọn ọmọ díyà àwọn ọmọ lẹ́yìn mẹ́rin sàkúlámù káfíńtọ̀ èyí tó ń tẹ̀sí ra rẹ̀ nígbà tí àwọn tó ọmọ bá dẹ̀ tí ò lè fẹ́ lọ́jọ́ ayé lọ àdébí ọba wà láéláé ni ẹni kọ́ darẹ̀ làwọn ẹlẹ́ ni. ọlọ́run sọ wípé ọdí bọ́ǹkà ni muhammadu nàbà ahadi lórí ìjáde kù wọlé ìgbàdébì kì í ti bá bẹ nìkan tó yìí ṣùgbọ́n òun ló parí àwọn àtẹ́bí ọlọ́run òtítí ọlọ́run ni òun ló ti parí àwọn àtẹ́bí ọlọ́run àwọn bá ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní sátáwù jẹ̀bi yìí ayé ti kúkú wọ́n ní ọ̀sọ́ ni ọ̀parí àtẹ́bí lọ́dọ̀ àwọn amadíyà tó bá di ọ̀kúrá ni wọ́n bá ní gbogbo àwọn olùkọ́sọ fún amadíyà tó lè mọ́sálásí wọn pé wọ́n lòun kọ́ parí wípé ọ̀sán ni iná ẹ̀rí ọlọ́run pè kọ́ parí àtẹ́lẹ́ ọlọ́run ẹ̀rí ohun tó jẹ́ kí bíbí àkókò kúkẹ́ òun ni bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ máa ń dákẹ́ ọ̀kẹ́ báwọn olùmọ̀ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa dákẹ́ nínú tó ti jẹ́ kí bíbí àyíkọ́ wá tẹ̀ kákàkiri òun ti ká tó wá rí ẹni táàbà kojú àfáàwò ọ̀hún ẹ̀ tó lọ sí bíbí àláwùjọ àbí káwọn aláṣẹ kí wọ́n gba bíbí àwọlé àbí ká sọ bíbí àkásọ ní àdà ẹ wo bá ti sọ ẹ wo bá ti sọ ìṣèkújì láwùjọ wa dídí àdé ni ó sì dídí àdá wa ẹlẹ́mi lè sọ yìí pé ìyá ni wàá bẹ̀rẹ̀ o tó ń sọ ní ìfọlọ pé tó bá ti kú dẹ kẹ́hìn nípa máa lò ẹ̀rù ká lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ kọ́ bínú sí yìí o bínú sí yìí o adé bínú ó yẹ kó bínú dìde gbàdá fi wẹ̀ lọ́wọ́ nígbà wo fi rọ́ọ̀pẹ̀ lé lórí àti àwọn fàtọ́ sí la bínú dìde bẹ̀rẹ̀ ló ti ẹkó ti bẹ̀rẹ̀ bínú rẹ̀ kì í sì gbàdá ti dàbẹ̀ lé lórí lójú rọ̀pá tó rọ̀pá torí bí owó rò yí o bíjà wa di kíni o wa di àdà láwùjọ nínú gàdó jẹ ọ̀sẹ̀ ká nìyẹn àti ibò tó ti dé ní ìfẹ́ náà gbọlọpọ kẹ wa ni kaba fi bíjà yìí lẹ káwọ òní rẹ ká ní onípa tó burú láwùjọ àkọ́kọ́ náà súnlẹ ọba kú o káàdé kúrò súnlẹ mọ ìgbé ta bá rẹ tó fi òkè wá òun ló fà ọtún lẹ́yìn abẹ́ẹ̀sì rọ́ọ̀dì ni wọ́n máa fa súnlẹ̀ kọ̀ọ̀kẹ́ wọ́n sì máa jí bídí àbọ̀tọ̀. débi wípé bídí ọ̀ sì máa wà láyé súnlẹ̀ ọ̀ sì máa wà. nínú kẹtẹ ọ̀pá láwùjọ òun ni àríyànjiyàn ẹ̀rí alùpùpù láti sọ yìí pé ẹnìkan ò ní wà lórí ìmọ̀lẹ̀ kí mọ̀lẹ̀ rẹ̀ ó dì sílẹ̀ àbí kọ́ máa jiyàn káàkiri ẹni tẹ́sí ìròyìn ni máa jiyàn káàkiri nínú kẹtẹ ọ̀pá tọ́ba dálẹ̀ láwùjọ yìí nínú kẹlẹ́ la dálé ma dálé la wùjọ òun ní pé mùsùlùmí ò ní sọ̀tẹ̀ lọ ẹgbẹ́ ní tẹgbẹ́gbẹ́ ìjọ ìjọ tí ó kọ̀ ẹni tí ó wọ̀ ọkú àtẹ̀sí òní wọ̀ láàrọ̀ àtẹ̀sí ìgbé òkú wọ̀ ní wọ̀ ọkú wọ́n kẹ́kọ̀ọ́ láwùjọ ni àwọn ìsọ̀tẹ̀ láti sọ yìí pé àléwọ̀ ìbá pèsè seventy three àwọn seventy two bẹ́ẹ̀ kọ́ olùwà àmì náà ńlá wà àhìnà ẹyọ kẹfẹ ní lọdẹ tìlá la àwọn ọmọ ìlànà ìfẹ́ kọsù nàìjíríà wọn wá bí àtẹnì sọlọ àtọlá pé àwọn wọlé àwọn náà wọn níbẹ̀ ni kọ́ ọmọ àdàlẹ́ yọ àṣáájú àwọn tó bá wà lórí ibùdó ní àtẹ́bí wà lórí ẹ̀ léde àtàwọn kàdé ní àwọn tó máa là nìyẹn nínú orí pa burúkú sádàdà lẹ́sẹ̀ tí wọ́n dé láwùjọ òun ni bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ti kéde wọn sọ̀rọ̀ àwọn èèyàn máa sọ̀rọ̀ bákan náà àdàdà lẹ́sẹ̀ orí pa burúkú máa ní ní àwùjọ tàbá fílẹ̀ báyìí tí òyì ìbòdú tẹ̀ lọ bẹ́ẹ̀ òun ni báwọn èèyàn tó bá ti gbóná wọn ò ní sọ̀kalẹ̀ fẹ́ bọ́ aládàdà lè padà ó ẹ̀dọ́ bá jáwé òṣìṣẹ́ náà wọ́n ìgbẹ́ tó bá dáná rẹ̀ lálẹ́ kò ní padà ó a máa kọ̀ntínú ní bẹ́ẹ̀ múta ṣe àlẹ́ sí ni àtòdodo ọ̀rọ̀ àtòsálá lọ́gà tí o sọ yọ̀wọ̀ lórí àtòsálá sọ yìí pé lẹ́yìn ni wọ́n bá lọ sàn àwọn kẹ́ bá wà ní òjò ọ̀dọ̀ tó lè báwọn ènìyàn ọ̀ka lùkọ́ àn ṣùgbọ́n kò ní yé wọn. àwọn ẹni dáwì yẹ̀bùrọ̀ fún ẹ̀mí náà dì wọ́n á máa jáde fún nú wọ́n á yọ kọ́rọ́ nú kábọ̀ yọkùrọ̀ kùsàkùrù mìíràn rọ̀bìyà ẹ máa ti dáhùn ọmọ yẹn lọ́wọ́ so gẹ́gẹ́ bí ọkọ̀ àti máa ń sekí ni o bí ti máa ń yọ kọ́rọ́ mìíràn rọ̀bìyà níbi kíni o níbi inú ọrùn rẹ̀ tí wọ́n bá ti jù ẹ̀rí alóòtú sábà sọ pé fẹ́ẹ́rẹ́ àwọn ẹni táwí láàyè àwọn ojú rẹ̀ bí tí wọ́n bá jáde kó fẹ́ẹ́ yẹni ni hàdà asẹkìrọlá ẹni àlè wọlé tó wọn nípa lùsírí tí wọn ṣáà ti láti pada fi sún tẹ won wọn níbi asẹkìrọ tó la eni ale wole nílẹ̀ wọn lọ fún wọn. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أن اتقوا الله واعلموا أن للبدع قواعد وضوابط أرجوكم الله إن الله ولا الله فلا أظن الله وما قال على لنا وصحابه àti àwọn ẹni tí wọ́n tó lórí ìlànà rẹ̀ dáadáa ti di ọjọ́ rẹ̀. ẹ̀yẹ́ ń sọ ọlọ́run bá ẹ̀rọ ọlọ́run sùpánà kájọ lọ yí wáyé pé àlẹ́ àwọn òfin àbí àwọn kan wà fún àti wáyé pé àwọn bẹ sádàdà lè àbá fi àlà sí pípé ààyè báyìí àbá láàyè wọn ti tẹ̀lé àbá pé ìgbà báyìí ni gẹ̀ẹ́sì kìíní wọn lè ka káyìí là nígbà tó ń bá yẹ tàrí èèyàn wá fi sígbà tó ń wọ̀ wọn dàda dalẹ̀ wọn ti tẹ̀lé àbá fi sọ pé iye báyìí ni gẹ̀ẹ́sì ìrún mẹ́rin là á kí láyìí là kí wọn sọ fún ma kí mẹ́jọ ẹ̀rin wọn dàda dalẹ̀ wọn ti tẹ̀lé àbá pé báyìí ni gẹ̀ẹ́sì sí ìrọ̀ kútúbà nìyí ọ̀yẹ́ kéèyàn tó ṣe ní tíṣẹ́ ní àtìgbè wá nìyẹn kí wọ́n ti di òkú láti máa ṣe kútúbà táwì àbáyé tẹ̀gbẹ́lẹ́ lẹ̀ tọ́jà dáadáa lẹ̀. bákan náà tíṣẹ́ la máa sọ pé ìrìn báyìí ní kẹ́ẹ́ fi ṣe nǹkan atọ́fúwa pé bí irú ẹran ní ìdíyẹn wọn ní ká fi pa súná kí ẹ wá lọ pa tòlótòló tọ́jà dáadáa lẹ̀ nìyẹn àwọn ọmọ òkùnfà kan báyìí láàrin láàfin ṣe nǹkan báyìí kí ẹ máa ọba àjẹun dáa bẹ́ẹ̀ fi súnmọ́ lọ́wọ́ bí o bí àwẹ̀ bí hajj bí àdékèrè bí àdúrà ọba ti jẹun tó ti fa àkìrò àti fi súnmọ́ lọ́wọ́ bí ọdún bí ìkọ̀yàwó lẹ̀ àmọ́ gbogbo ìkọ̀yàwó lọ́wọ́ bẹ́ẹ̀ fi súnmọ́ lọ́wọ́ lè kọ́ lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn òkà táwọn obìnrin máa ń sùn kátó wá lè gbé lórí nǹkan àdáda lẹ̀ ni àwọn ọ̀rọ̀ mẹ́ta ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé a rí pé ti yí padà pẹ̀lá lè tó ti fẹ́ sẹ́ni ó ti ọ̀dà fún ayé kíkólé lẹ́yìn náà ni wípé tí nǹkan yẹn àlẹ́ àgàdì tá a sọ ọ́ ti dọ̀tí báyìí lábẹ́rẹ́ ní bí kákẹ́rì ayé nìkan kan sọ wípé asọ̀tẹ́ ló wọ́n bá wọ̀ tó wọ́n wà dùn lọ ọ̀rẹ́ nígbà tá a fi lọ lé kí òjèlú wọ́n la sọ lé kí wà ká lọ wọ̀ tá a fẹ́ sàdúrà àbẹ́ ti kẹ́ kí wàá lọ sa ìmí ìjọsìn lòún ti fẹ́ lásọ lé kí ó kó òun wọ̀ ẹ̀rí ìyẹn náà á bí dàdé lórí.

lápẹẹrẹ níbi káwá fẹ́ kírun ọjà ti fi gbogbo ọjọ́ tá a máa ṣe bí àwọn tẹ̀sí bí ìhùwà tá a máa ṣe subhanallah alhamdulillah ká máa wá fi kíní ẹ̀rọ agbágbé ká máa fi wí àtẹ́tà lè lè gbónú ẹ̀ bákẹ́ni tó dáadáa lè lè gbónú rẹ̀ bí ìbáwí ọba àgbọ̀ tani o ọba ti fi kálukú tẹ̀wé subhanallah subhanallah òun rẹ̀ jáde ìyẹn ìyẹn tẹ̀ ìwọ́kọ̀ wa ní abáwọ́ ẹ̀rọ agbágbé alábíyèsè sùhánilá alhamdulilá lẹ́yìn irun bí akérò náà ní àyíká máa fi àwọn yẹn àdáda lẹ̀ ní o àdáda lẹ̀ dẹ̀ ní ìgbésẹ̀ o ìranu ni o ìṣe ohun dáadáa fún wa ni o ẹ̀rí nínú ohun dáadáa lẹ̀ lè wọ̀ òun náà ní ká máa sálámọ̀ ká máa nígbà tó ẹgbàdo àparí kùránì fún wa àyẹ̀bẹ̀ kọ́ ti mú àwọn àyà tẹ àbáwọn àdúrà tẹ àbáwọn àdìkiri kan káà máa ṣe nínú àwọn títí kẹfà tó lápẹẹrẹ ní ìsìnká sọ yìí pé gbogbo àwọn òkú wa ọlọ́mọba ni kẹ́ wọn ọlọ́mọba ni lórí bísí mẹ́ta mẹ́ta kò sí àtàyà kẹ́ ah, ah, ní sọ pé pèsè níbi tó ti ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ó lè ṣe kúrò àwọ̀ tọ́ba jáde pé wọ́n bẹ ká súra làwọn olùkọ́ fi sọ yìí pé kúrò àlọ́ òtẹ́ta náà lẹ́fẹ́ máa sì yìí àlàyé tẹ̀sí nídìí wọ́n ní kó títẹ̀ ní àná máa fi ní àárọ̀ àbáká súra àná láti ní sọ́lá ọ̀pọ̀ náà ìfúrọ̀ lọ́wọ́ láti ti àlàyé ti ń jẹ àyà yẹn yẹn máa ka ọsọ fún àwọn pé kò síbi tọ́wọ́ láàrin rẹ̀ sí ìyẹn ju kéèyàn kú lọ kí olùwà nìjẹ́ lẹ̀. tọ́wọ́ bá ń sẹ́yà sàlùkù sí ní gbogbo ẹ̀yẹ irun òun tọ́kẹ́ gbèdéke tó olùwà nìjẹ́ lẹ̀ ní pé kọ́ sáàtì. tọ́wọ́ bá ti kú sórí ẹ̀sìn bẹ́ẹ̀ ni à wọ́n wà nìjẹ́ lẹ̀ ọ̀nà. àyè sàlùkù sí sórí wọ́n tó kílẹ̀ àyè méjì sọ́ọ̀nì. ìyẹn lè ṣe tọ́lágbára ju kágbọ́dẹ lọ. ẹni tí àbúrò rẹ̀ rọ̀ rọ́ọ̀dì ọlọ́ọ̀tà láàánú wọ́n fọ ẹni tí wàá ti kẹgbẹ́ kò lè ti gbé wọn gẹ́ lọ́gbàdà tẹ̀ fún ọyún pé kí wọ́n máa ká sàlùkù sí àlùkù sàlùkù dodo lọ́sọ̀ sàlùkù sí gbọ́ ṣe fi sọ dẹ̀ nígbà tí ó ti máa yọ wá sàlùkù sí ìtẹ́ lọ gbé kókù kókù lẹ́ máa fi fún àtàláyé gẹ́ ló ti kéde o kò ló ní ìdíẹ̀ bí wọ́n ti wá pín káàkiri nìyẹn tọ́ka ti ọba gbọ́ nínú àtẹ́lẹ́kọ̀ọ́ ọ̀tá alẹ́ ọ̀tá fún àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tí ìbá ní ìdáhùn sọ́lá tó ti pín àdúrà fún nínú ìṣẹ̀lẹ̀ nínú àwọn kan tí tó ti yí pé bídíà yóò wọ̀lú rẹ̀ tá a bá dórí mọ́ tá a bá dórí mọ́ yóò padà di bídíà sẹ́yìn náà ni òun náà ni ká máa sílè mọ́mù jẹ irú èyí tó gbajúmọ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí ọ̀gbẹ́ wo kò sí gbogbo eléyìí mọ́lá sí ọ̀dọ̀ tiwa bíbá yìí o àwọn àdàkẹ́ bíi sìgìdì àní lè máa gbọ́lá fún kínní kò sí ìyẹn gbogbo eléyìí kò yẹ ká lè máa jà sírú eléyìí kò yẹ ká lè máa jà lófin ìgbà tó lè mọ́ mú bá ti dọ́dọ̀ àwọn ọjà wa àti gbogbo wọn ti ń gbọ́ kò ní ìdíkẹ́ nìkan tẹ̀sí máa ti kí ni o kọ́ máa tó da ìrù wa rú torí ẹni tí ń sílè mọ́ mú jẹ ó dá mi lójú pé kò lè mọ̀ pẹ̀lú ládàá yọ àwọn kọ́ńtà ẹ̀sẹ̀ tí wọ́n bọ̀ pẹ̀lú ẹ̀ ní ibi á àwọn èèyàn nígbà tá a bá lọ sí rúkú tí ẹni tí sílẹ̀ mọ́mù jẹ́ mi tó bá gbé àràtà rí i kalẹ̀ ìmọ̀mù sí Allahu Akbar lọ́wọ́ pé Allahu Akbaru láàrin ìgbà tó fi yí bẹ́ẹ̀ báyìí ọlọ́run ló mọ iye subhana rabbi alazim tó ti bá fẹ́ nítorúkú láàrin ìgbà yẹn ti dìde ẹni yẹn orí kẹ̀kẹ́ sí gbogbo orí náà ló fi dá mi lójú pé èyí tó súnmọ́ jù ni kó ń tọ̀ ń bọ̀ kẹsẹkẹsẹ kò lè bọ ti ládàá ti ládàá káàdì ẹ lọsẹlẹ sábẹ sọlọlọ àlùfáà rí nígbà tó rí ànẹbì tó sọ̀rọ̀ tó wù rẹ ọjáke lóde bí abakọ sùdíè ó sì lè mọmù jẹ tàbá tí wàá dúró mọ ìmọ̀ àti lè mọmù jẹ ní mọ́sálásí ó lè di àdáda lẹ o ẹ rí bákan náà ká máa fi ohun jàmá ká máa fi sàtíkìrì tàbá dúró mọ ẹ láwọn èèyàn ọmọ àdúrà ni wọn ò mọ láti fi ọdún méjì à kò rí bẹ́ẹ̀ o òrí bẹ́ẹ̀ rárá o àwọn akérò náà aláwọ̀ nǹkan sálám wọ́n mi nǹkan sálám à kí ni wọ́n ti pẹ̀lú ẹ̀ látijọ́ yìí ẹlòmíì ni tí wọ́n bá kọ ọ̀fọ̀ tó tó ìwé péjì mẹ́fà fún kò lè tó ọ̀sẹ̀ kan ní òbí ha. ọdún ọdún pé wọn á sọ pé èèyàn wà á aláwọ̀ nǹkan sálám òun ló wá di wàhálà àtàlọ́dún mi wọ́n kà tó ń ga aláwa sàlám ẹ bá ti fi bàbá mi ni ọyá wa ga aláwa sàlám wàhálà dé ni akitiyan nìyẹn ọbẹ ọbẹ ga sàlám wáyé ní yàtọ̀ yàtọ̀ kékeré àná eléyìí sàdúà ìlú wí lélẹ́yìn tó wí torí bẹ́ẹ̀ gbogbo eléyìí kásá kí n ṣe dáadáa àti ká ti dáwùjọ kan ó lè di bídí àtàbà dọ́rí lọ tó bá tẹ̀ jẹ́ kọ̀ọ̀kan adáwùjọ kan sì wọ́n bá ní abẹ́ ṣe ìjókòó wáyé bàbá sọ ní gbogbo gbà. àbẹ̀ kọ́ àwọn akọ pé àṣà àwí ìgbẹ́kẹ́ níbi ìkúsùmá bí ìnìlá ìyàbúrò mi láti ìtàwọn èèyàn bá káàdà yẹn àbí àṣàdúrà fún àwọn fúlà fáwọn bẹ̀rẹ̀ rẹ̀ láti ọ̀lẹ́tọ̀ọ́ sí káṣàdúrà nínú àwọn nínú àwọn sàbí àtẹni nínú àwọn ọ̀sán tó yẹ kí alẹ́ wọ̀ nínú ọdún táwọn yẹn ti bí ní àyàtọ̀ lè fi títí ní ìkẹyọ ọ̀rọ̀ ajẹ́ tẹ́lẹ̀ o òun ká sọ pé àwọn àfa àsọba yìí làwọn máa wọ̀ àwọn tó bá jẹ́ ní tí ń sin lọ́wọ́ àsọba yìí wọ́n máa wọ̀ ẹ̀rí. àbí ká jẹ sọ pé gbogbo ọjọ́ jímọ̀ gbogbo ọjọ́ ọdún a máa lọ bẹ sàárè wò á di bíbí àbọ̀ yẹn lọ́wọ́ ṣùgbọ́n tó gàgé òkú sí bíbí àyè nígbà gbọdọdọ kájọ lọ yé wa òun náà ní pé gbogbo ohun tí ẹ̀sìn ọba fi dé sí gbogbo àwọn èèyàn fídíò lè wọnú eléyìí o torí àárí ìpìlẹ̀ eléyìíkéw lọ́dọ̀ àlùkùsẹ́lá kó tó di pé ìlọsíwájú padà bá lórílẹ̀ ayé tá a wà yìí ti di bó ṣe sì yìí ẹ̀rìn ẹ̀yọ́ nígbàgbọ́ dòdò ẹ̀ wá rí atẹ̀gbowó ní àtọ̀ sáfìlì sọ̀rọ̀ fún fídíò lórí pé ká torí bọ́ síra ọlọ́run àti súnà tẹ̀lé sọ́nù lọ́wọ́ àṣọlẹ̀ ẹ̀rìn bá lùkùsẹ́lá gbọ́ pé mo ti fi yín sórí alẹ́ àti ọ̀nà tó kúkú pè tó ṣe yí pé ẹnì kankan ò lè ṣe kí ni ò lẹ́nu àkàdé àárẹ̀ à orú ẹ̀dá gẹ́gẹ́ bí ọ̀sán rẹ̀ ẹnì kan ò ní yẹ gẹ̀rẹ́ kó bí àtẹnudẹ́ ọ̀gá parọ́ òun náà ní tẹ́lọ̀ ọlọ́wọ́ àti súnà tẹ́lẹ̀ sọ́lọ́lọ́ àti ìmọ̀dà ti fi yín sórí gẹ́gẹ́ bá gbà ó má yà sọ̀rọ̀ tẹ́lọ̀ ọlọ́wọ́ àti súnà tẹ́lẹ̀ òun ní ká dúró mọ́ nínú kẹta fìlà lóbi ní àdé ká tó wá ń gbìyànjú bóyá pé kò láti máa lo súnà láwùjọ wa kódà báwọn èèyàn sì máa lò ìwọ jáde sọlá nàbì sọlọ lọ àdàkọlá ti jẹyọ ayé pé bàdà àlè ìsìlámù ọrí ìmẹ ọsàyà òdu ọrí ìmẹ kàmọ bàdà ọtúbà nílùkọrọ náà wọn ti sẹrí ìsìlámù yìí ọbẹrẹ ní ẹsẹ àjèjì adẹ̀padà ní àjèjì tó bá yá gbogbo àwọn tó ń sàjèjì yẹn oríire tó bá yẹn wọ́n kì í kan ní lálùjọ bẹ̀rẹ̀ tàwọn ẹni bẹ́ẹ̀. ẹ̀rí nínú nǹkan tó ti rí pé àtẹ̀gùn dáàbì àwọn dáàbì lè sọ̀rọ̀ fídíà òun náà ní alẹ́ amúlùmọ̀ àrùn wọn náà yọ àdìmọ́ǹkà ká máa pàṣẹ dáadáa láwùjọ ká lè máa kọ ìbàjẹ́ ẹni kọ́ wá ló hadithi uh, Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu tó ní ma ra'a minkum munkaran falyughayyirhu biyadi ẹni tó bá rí nǹkan uh, ọkẹ́ kọ̀ tó ní méjì sẹ́ni kọ́kọ́ wẹ̀ kó fi kọ̀ tó bá lágbára síbẹ̀ tí ò bá lágbára kó làwọ̀ ẹ̀ tí ò bá tó lágbára fàbí ọ̀sìn kó lọ́kẹ̀ ẹ wá rí ọkẹ ọ̀gáàlì kan àti àkùnjì náà òun ìgbàgbọ́ òní kí gbogbo ohun tí bá ń fa bíbí àkádé rẹ rẹ nínú ẹ bẹ́ẹ̀ ni yí pé títí gbogbo èèyàn lọ yẹ kó máa dá sọ̀rọ̀ ẹ nínú àdéhùn tá a kẹ láwùjọ yìí nìyẹn irọ́ làwọn ẹni tó ń sọ̀rọ̀ yẹ ipe ńgbà táwọn àbójúde ti sẹ́yìn ọlọ́run ti gbé sẹ́fún kápẹ́ńtà ẹ̀fẹ́tẹ́ẹ̀dì ọlọ́run ò lè gbé sẹ́ẹ̀sì fún kápẹ́ńtà àti kápẹ́ńtà lọ́ba tí a fún ìjẹ́ kápẹ́ńtà rẹ̀ lókun ọlọ́run ò àbí tó bá ti àbá tó di olùmọ̀ tó mọ síra ké pẹ̀lú ìmọ̀ awakọ̀ rẹ̀ lóko ṣùgbọ́n àwọn àgbẹ̀ yìí ké nígbà táwọn àbó ti ṣiṣẹ́ wọn mọ́ ó ti gbé fún àwọn rẹ́lírẹ́lí ó ti gbé fáwọn arẹ sọ yọ̀ nínú kẹta fi dènà okùnfà bíbí àyè tí òfin ní símọ́ onígbòkó okùnfà bíbí àtàbí padà fi dènà rẹ̀ yẹ́yẹ́ òun ni pé kọ́májà ní gbogbo èèyàn ni wọ́n máa kẹnu bọ̀rọ̀ ẹ̀ ẹnìkan fẹ́ lọ pé ìmọ̀ọ́mù kẹwàá lè fóun bá lu ẹgbẹ́ wa fẹ́ fi lé yẹn sí ta ló dẹ̀ sórí tó sọ yẹn ẹ̀ gbogbo eléyìí nínú kẹta fi dènà rẹ̀ nìyẹn. àti pé dàgbà ti sáwọn yẹn fẹ́ wí fún yín fẹ́ẹ́ sìn kátàrí kígbàjáde bọ́ta àbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala قالوا اللهم اجعلنا من الملتزمين المتبعين لسنته الحذرين من البدع المنفرين وارضى عنا يا رب العالمين يا ارحم الراحمين أبي الله وبعد اللهم قلت وانا تولي نور صلى النبي صلى الله عليه وسلم يدي جالي صلاه من البدع تعالي ما لي او يسامح اللهم تقي يا ọlọ́run yọdún sí wa o gbogbo tí a ṣe ní pẹpẹ fúru láti fi wọn ju eré rẹ ọlọ́run dàkú balẹ̀ sí fún wa o ọlọ́run dàkú já pẹ́ lórí ẹ̀sìn rẹ o ọlọ́run dàkú má jẹ́ ká máa padà sí ibò wá sọ wa kó nínú bídíà kó nínú yàgbà ọlọ́run dàkú já gbádùn já gbádùn lẹ́nìí ká gbádùn lára ọlọ́run wa ṣàkóso wa ṣàkóso orílẹ̀-èdè wa àti àwọn aláṣẹ wa gbogbo ohun tí ń jẹ́ òdodo ọlọ́run fi hàn án lóòótọ́ yára ìtẹ̀lé ohun tí ń jẹ́ bàjẹ́ yára ìgbé bàjẹ́ ni ọlọ́run yára ìjìnlẹ̀ sí i. عباد الله إن ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوم إلى صلاتكم رحمكم الله تعالى